ẹ̀sìn ìrọ̀rùn ni ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tá a gbọ́dọ̀ fọ́ọ̀sì èèyàn pé kó ṣe tó o bá fọ́ọ̀sì èèyàn pé bàbá ṣe Islam ò lè rí lé níbí báyìí tó o bá máa bá wa kírun ò lè rí lé níbí báyìí ẹ ti sẹlọ́n ẹ filẹ̀ ni ìwà yín ni ó sọ pé kó di mùsùlùmí anábìlẹ̀ gbọ́dọ̀ fọ́ọ̀sì èèyàn àwa pẹ̀lú àwọn kírísítẹ́nì à ń jàǹjọ́ kan lọ́rin ọba àlọ́rin tó bí ọba tòní àwọn ah, wà ní náà wà ní ipò ìjọ náà tábà wá ń ṣe kò sí lọrin níyìn ní ẹ ṣe ṣéèwù fọba wa tó ní. ṣéèwù ẹ tún ṣe kan sí. ṣéèwù ẹ tún ṣe kan. ṣéèwù wàláwù ya'simuka minan nas la takhafu darakan wala taksha. níta àmọ́ ìfọ̀bà lọrin nù kò sọba tí wọ́n wí báwọn fún malayé kọ́dọ̀ ọba amaka wàláyìí wò ìwí bẹ̀ fún ọlọ́run ṣe nǹkan fọba lọrin gbọ́ ilé ojú ọjà sí gbogbo ẹni tí ọba kéwu ọ̀ọ́bì ọ̀ọ́gbà lọ́rin kọjá kò sọgbọ́n tó lè dá bọ́ọ̀bà ké lọ́dọ̀ sètáni lókun lòfin ní kọjá ńlọrin bàbá kírun àdájú kọ kàába mọ́kà nìyíhùn bẹ́ẹ̀ bá kéwu ìlọrin lẹ́ẹ̀ dájú kọ babalagbaji àwọn ńlá wà ní ayé ìlọrin ni babalagége àwọn jòkó yìí ìlọrin ni sẹ́wù kamalu dín ọ̀ọ́bì. Ìlọrin ni kéwò lọ́wọ́ dùn lẹ̀ mọ́ àfi kékùké kò sí kéwù kankan mọ́ lẹ́yìn àmẹ́yẹta yìí. wàhálà asma kullaha. Mọ̀lìkàsí ò sí ní. Fún màrọ́dà ọmọ alálìmọ̀láyìíká. Fàkọ́lá àmì òní bí asma ìyàwóla ìkọ̀tàn sàdékì. Àbíbẹ̀ ẹ̀kọ́ ni. Dàmọ́lọ́wọ́ hayatakum ẹ wo islam bẹ́ẹ̀ bá wọ́n ti sọ islam ló kọ tí ò da bẹ́ẹ̀ bá dé lu kan ní ìjẹba ní a islam ni mi wọ́n sì sá fún yẹn pé a àwọn tí ń dúró yẹn yìí ni kọ́lá tẹ bá dáàrin ìlú kan ní kọ́ńtírì mi tẹ bá ní Allahu Akbar wọ́n sì pààyàn pé bọ́yọ̀ fẹ́ pe àwọn yòókù wá ni wọ́n pe àbọ̀ fẹ́ yin kíní sí bẹ́ẹ̀ nú ara rẹ ni bẹ́ẹ̀ ni ìwọ pe ọlọ́run ni pé Allahu Akbar èyàn gbọdọ̀ take time láyé nìyẹn bí wọ́n bá ìsìláàmù dé ẹ̀sìn àlàáfíà ẹ̀wò ta sọ́dà. ẹ wá àwọn ìṣòro tó kojú ìsìláàmù ẹ rò pé ká dìde ká sàlọ̀ ká yẹn fílà nìkan ni gbogbo òun nìkan ni gbọ́lọ́ngbọ́n ni ẹ gbọ́ kuranu ni. onílẹ̀ ìsàlẹ̀ ìbírúra àtúwálù ojú ha kan kíbalà lè má ṣorí kí. a'udhu billahi minash shaitani rajim. káfí gbogbo ẹ̀yin ẹ̀rọ sẹ́yìn bàtà. bismillahir Mm. ká lọ Mákà lọ́dọọdún ká gbogbo eyín ẹnu ká pààrọ̀ ẹ̀ kọ́ bá jẹ́ yín góòlù ìyìn òkè ọ̀wàlìjàn náà. bàbá mu kan yòókù wá òun ni bàbá dọ̀ máa rí ó níláárí òun ni bàbá sì lọ́ máa rí ó tọrọ jẹ́ òun ni bàbá ni wọ́n máa ráṣẹ pa òun ni bàbá ni wọ́n máa pa ọ̀pọ̀ máṣẹ òun ni ẹ wo ṣúgà òun pàṣẹ lọ́wọ́ láyé lónìí wákìlì mùsùlùmí gbogbo ẹgbà yanyan ẹ wá wòye ẹrú ẹ wọ́n bí lójú ẹ lòmíì wọn ò yẹn ní kankan dòní gbogbo orin kórin làwọn ọmọ wa há tán yányán àmọ́ wọn ò rí kéwù há bẹ́ẹ̀ bá rí ọmọ mẹ́wàá tó bá fi kíní kan tó máa ń gbé sétí mu tó máa gbé headset àbí kíní kan tó ń gbé sétí mu tẹ́ bá rí ọmọ mẹ́wàá tó gbé sétí ẹ pè wọ́n wò gbogbo mẹ́wàá kò sí ìtì ń gbọ́ kuranu àfonikóni o orin kórin tí ń bẹnu ayé nìsín lẹ́rìí tí ọmọ gbọ́ mílẹ́níọ̀mù yìí primary ne nimuti mbɛnpirawa de nimuti haya asin àti isawaka mbɛnpirawa nimuti hasuratu le moliku eh, àwọn baba wa wọn ò ní gbà à ń lọ ilé kéwù nù ẹ wo àdúgbò ilé kéwù wà lọ́ọ̀fẹ́ sí mọ̀ wọ́n ti dọ́gbọ́n fún wa lẹ́sìn ni ni èèyàn darí iléèwé ó mu gàrí náà ó tún gba lẹ́sìn lọ nígbà tí èkó ń lẹ́sìn ní aago mẹ́fà kọ̀fẹ́sì lè ké wa àfa náà ojú okòó tíyàwó tiẹ̀ bó o tiẹ̀ lọ́ọ́ ṣètà lẹ́ nísìn ìyàwó ọmọ sọ ni ìyẹn ọmọdún kébi lórí wọn tẹ́lẹ̀ máa ń kẹ́ nísìn gbogbo àtọ́ nbà kan lórí ẹni lẹ́mọ̀ gbẹ́ngbẹ́ àwọn kan ké fíkì wọn kan ké sọ́rí wọn ké sọ́rí fò sí wo ni wọ́n tẹ́ ìyàwó ọmọ búlù ẹ̀ lọ nísìn. mílẹ́nìọ̀mù tá wà nú ẹ̀ yìí ah, nígbà tí ọba yìí parí kọ́mọ̀sí pé nu yìí la yọ̀ tán. Allahu Akbar. àti gbogbo ntànẹ́bí làwọn rí bá ní bá ní kẹ́mọ̀ bá dé gbogbo ẹ̀ àfa ti ń pa irọ́ àfa ti ń jẹun èèyàn ọ̀ya. anna rasulallahi. anabuwa muhammad. sallallahu alayhi wa sallam. ah n ò rẹ ni yorùbá anabi muhammad ẹyin obìnrin ẹyin lẹ wẹlẹkọmù anabi ni mọdún ẹ yọwọ́ sókè sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. afọwọ́láwìyé bàbá àdìjọ́ àdìkìyàmà ìyàwó ẹlòmíì yọ gbàdìjẹ́ nà lọ́wọ́ ọkọ wàláhì yọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyàwó mi ń ké wákàtí márùn bẹ́ẹ̀ ti rí wọn ó ní aago tí ń pèrún básìkò òun bá tó. láìdé ṣé mi ságé mi bá gbé màá kí alásàrè tẹ́ ẹ bá wá gbé one million dé pé ìrajà yóò ní ẹjọ́ kọ́sọ́mà mo fọlọ́ bẹ̀yẹn jẹ fún mi ṣe gbẹ́jì kìbi kírun. àmì ṣe ń bẹ pátí ni pátí yí eré wọn wọn ò sì ní dúró kọ̀rọ̀ jó àfiwájú eléré bọ́lá òun ṣe bùn wọ́n támẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ ní ọ̀nà lọ́ọ́ fi wájú eléré báyìí. Ah, nǹkan mílíọ̀nù yìí ti báàd àwọn ìyá yìí náà ti dá kùkú ń bá mọ̀ kúnú wàhídá. ẹ lọ jẹ́ one love. wà kúnú mùsùlùmí náà. ẹ sì lọ jẹ́ ni tó ju gbájú sẹ́lẹ̀ ẹ rójú tàwọn ọmọ yín ẹ kọ́ àwọn ọmọ yín ẹ fọlọ́hún mọ àwọn ọmọ yín ẹ jẹ́ àwọn ọmọ yín ó dá ọlọ́run ọba mà irun kíkí ẹ jẹ́ wọn dá mà arábìnrin ẹ máa ń ná ọmọ bí ọba kírun tó bá dọ̀wọ́ ọdún mẹ́wàá kan ni. bẹ́ẹ̀ni ẹ nà àbọ̀dọ̀wọ́ ọdún méje sí ni. wọ́n rú àbùnà òsàbọ̀ sí ni. tọ́ba dọ̀wọ́ ọdún méje máa kọ́ láṣẹ ìdánwò yálà mọ́tò láṣẹ wadurubuhum. ẹ sì máa nà. wa hum abna'u ashar. ẹ ẹ wo anabi lọ sọ bẹ́ẹ̀ kalẹ̀ o tọba dọwọn bẹ wàá tí o bá kírun ẹ yà ká fọwọrẹ létí kọta kìtì ìwọ ti kírun nìke hmm, àwọn bọ̀dá àṣà kí wọ́n wo bọ́ọ̀lù èmi náà wọ́n bá wọn wò kó o gbáǹpá kó lu kínní mílíọ̀nù yìí náà láti wá rí tí bàbá àtọmọ wa jókòó pé dáàdì mi ẹ jẹ ṣé géyà lé ni àwa ti ẹ̀ ṣe bí yọ̀ọ̀nà wa bẹ̀ ni àwa ń pọ̀ lọ́mọ́ mọ̀já eléyìí o àwa ni a kì í ṣe pé à mi lè nọdá mi kì í ṣe à bọ́ọ̀lù ni Arsenal ni ẹ kìnnì kan ni bàbá òun mo ní ẹ wo inú ayé. kùnà mùsùlùmí náà. ẹ ni ó dupá ju sẹ́lẹ̀ fún ọlọ́run. lè ànáwó ta'ala. torí pé ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ni. sàmákùmùlì mùsùlùmí náà mi kọ́ mi lò. ọlọ́run ọba ló ti sọ yín mùsùlùmí ṣáájú tẹ́lẹ̀. wàá yọ àlìmọ̀kùn ẹ sì máa kọ́ àwọn ọmọ yín lẹ́sìn. dínú ní ìsìlámì. afa alasọka arabi ẹ máa kọ́ àwọn ọmọ yín ní ẹ̀sìn yín dínú ní ìsìlámì òun lẹ̀sìn ìsìlámù. ẹ njọ tẹ́ bá máa jèrè gbogbo tẹ́ ń ṣe fún àyè bàbá wa láwùyé njọ náà ẹ fẹ́ lè ẹ fẹ́ lè pè ọlọ́run yá tún lọ ayé padà kí n tún lọ tún ṣe. ẹ fẹ́ lè mọ yàlẹ́ kálukú yọ àsàlátù yá àsàlátù yá. máa bùkátà àyà Rasulullah. ah anabi anabi wá di ma abakiri wa di ma nabi wa nabi kílódé kílódé ẹkún ló ń sun yìí. fakọlẹ ab. àwọn tí wọn mọ Ọlọ́run tí wọn gba islam tí wọn bá lọ maka kì í ṣe irú maka tá a lọ láyé lónìí àwọn maka kan yín sílíra ìyàlẹ ẹ góòlù sókè ẹlòmíì tá a bá jẹ̀bú ọ lọ maka ẹlòmíì yahoo cooperative ọwọ akọrin maka èyí wọn náà tún dé àwọn àfa àtúnlọ ọsàdúrà ń bẹ tá a sì mọ pélé rí ibú ni ọlọ maka torí kò sí haji bọ́ọ̀ yahoo lọ maka ò sí haji ọlọ́mọlú ni bó o fowó cooperative lọ mọ́kà ọlọ́ mọ̀lú ni bó o ta tẹ́tẹ́ tọ́ jẹ tọ́ mọ́wé lọ mọ́kà ọlọ́ mọ̀lú ni bínú ilé rí ọba dùn tó o dé mọ́kà táwọn ìyàwó rẹ wá ń pé ó ọlọ́run o irú ajé òsì wo ló kọ́ wá wá lọ yìí kí láà jẹ báyìí ọlọ́run ó ṣe hajj àìmọye aláàjì tí ó wọ̀ náà àìmọye tí ó dé mọ́kà rí tí ó sì wà jẹ́ náà anabi dì máa sọ tí wọ́n dàbò kàába anabi mi anabi mi anabi mi anabi wa sunkún abubakar wa ni ìwà anabi kí tó ń sunkún. fàkọ́lá nabiyu abukani firakuli kaabati. anabi ah, ni wa abubakar ìtì ń pa mí lẹ́kún. Oh òun ni yíyà tèmi àti kàábọ̀ yíyà lónìí. wọ́tà ojú ìròyìn mùsùlùmí iná. àti kòwó lẹ́yìn mùsùlùmí tí wọ́n fi yín sí. fún makọ́lá nàbí yóò ya ababakiri. anabi wa kọjú sí abubakiri pẹ̀lú omi lójú. anabi ní ìwọ abubakiri. iná màfàlẹ́ kọ́. bọ́ọ̀ bá lọ mọ́kàtọ́ tọ́ ń lọ dágbére pé tọ̀ ẹ̀já lọ sí tàwa fúlùbọ̀dá yí pé tọ̀ à ń lọ lílọ́tún la o ó yẹ kó o sunkún ni ǹjẹ́ ó tún wá àbò ní wá má. adémọ́kà àti ṣe kankanfa wọn á kóra wọn dànù ọkọ̀ à ń lọ ṣe yín tí mọ̀dínà ni ẹ ṣe. àmọ́lága púráyà àwọn èèyàn ẹ̀yìn ẹlòmíì dànù púráyà ẹlòmíì wà kẹyìn bíi mẹ́rin mọ́sálẹ̀ déédéé ibi tí fi ń ṣí tìrìtìrì lọ́wọ́ lọ́ọ́ fi eyín mọ́kàsí ẹ lọ́ọ́ ọtí kẹ lọ́ọ́ wòran ọ̀rọ̀ mi máa ju ọ̀rọ̀ ẹ̀ ní nípa ẹ lọ́ọ́ ọtí ẹ lọ́ọ́ wò àwọn aláàjì déédéé yà yín wọ́n fi wọ́n fi ń si níbẹ̀ lè yín wákàtí wa ṣé ni ájì táwọn èèyàn ń sunkún ájì lómi dọ́hùn tọ́ta kàkà pé ọlọ́run pa mí sí ẹ̀ṣẹ̀ ni mo gbé wá mo ti wá tà wá fún mo ti mọ̀ kó o fi rí jì mí ọlọ́run pa mí sí ọlọ́run ní ikú ò tí ì yá anábìyí wa Abubakar ẹ̀yin ìjọ mi iná màsálàkọ ya abba bakiri. àpèjúwe yín àpèjúwe yín ìwà àfẹ́ ṣúgà anábì wa ni ìwà bakiri ti ń pa mílẹ̀kùn ni pé dájúdájú àpèjúwe yín. kàmísì ṣàjàrà tí. ẹ dákun ẹ farabalẹ̀ jẹ́ mọ́ anábì ni ti ń pa mílẹ̀kùn ìwà bakiri àpèjúwe yín. kàmí bẹ́ẹ̀ mi bá lọ tán yọ̀dà bí igi لها ورق بلا شوك igi tí mo wí là wàràkùn yóò lè wé àmọ́. bìlà ṣàókè. kò ní lẹ́gùn. ìlà sábù mi àti ìsánà ẹ̀rí ọgọ́rùn-ún méje ni ó fi wà bẹ́ẹ̀ èmi àná ìgbà lọ tán súnmọ̀ takùnù kàṣẹ́jẹ́rẹ́ tí. lẹ́yìn ìgbà náà ẹ tún dàbí igi kan ẹ̀yin mùsùlùmí. làwárẹ̀ kún. òun tiẹ̀ òun náà léwé. wọ́ṣọ òkun. ọlẹ́gùn ṣe é rí pé tàkọ́kọ́ ó léwé kọ̀ lẹ́gùn àmì lẹ́yìn ó léwé ọlẹ́gùn. ilé tamami alifi sanati. ẹ máa wà bẹ́ẹ̀ ẹgbẹ̀rún ọdún bẹ́ẹ̀ àná bá ti lọ tánu. súnmọ́ takùnù màtí lẹ́yìn náà ẹ̀yin ìjọ mi ẹ wàá jẹ́. ṣàòkàn wàràkì. ẹ̀yin ìjọ mi lẹ́yìn ẹgbẹ̀rún ọdún tí ń bá lọ tán ẹ máa wá jẹ ègún tí ò ní léwé. fọlẹ́ tara fi àhàdà. ẹ wá nírí ẹnìkan. ilẹ̀ àmúrò ìyá àfẹnjẹ́ máa ṣe kárí mi. wọlé àlìmọ́. ẹ ní rómi màkà. ilẹ̀ rọ̀gìbà fílímà àlè. bí n bá lọ tán àwọn àbá tẹ́ máa rí lẹ́yìn mi àbí ojú kòkòrò owó ni wọ́n ní láyé. wọlé sọ ni á. ẹ ní rómi sí ọwọ́ kan. ilẹ̀ káyìnà. jàǹbá ni ọ̀pọ̀ ńbẹ ẹ rí bàbá ara nǹkan sí mọ́tò nísìnyí níbi abáyédé millennium tá à ń lò yìí nù millennium kan tí a ti lò tán ìka tuntun lẹ́ẹ̀rà sí mọ́tò èyí tá à ń lò lọ́wọ́ yìí ọlọ́run fi hàn á pé gbogbo ẹ̀ ti bàjẹ́ pátápátá tòkunbọ̀lẹ́ gbọ́dọ̀ rà sí bẹ́ẹ̀ bá ra tuntun ẹ̀ tuntun mi rà tòkunbọ̀lẹ́ rà ẹ̀ wò nǹkan láàyè là aṣọ àlòkù àwa aràn mọ́ tuntun aṣọ àlòkù aràn mọ́ tuntun bí ẹ bá ṣe pé gómìnà tiwa yìí kọ́lọ́ọ̀jì ọ̀dà fún ẹ wà àwọn gómìnà lùmí ni ẹ ò ti ṣe wá adìbò fún wọn wọ́n sì wọlé ìbò ya yín àti bàbá yín lè gbé yín wọlé ni ibà wà tá ọgbọ́n wa náà lẹ̀ ń lò àwa náà lẹ̀ ń fìyà jẹ yìí ẹnìkan kó owó nísìnyí owó ọlọ́ọ̀ kó owó sínú ilé láàyìlá three point four billion ọwọ́ atan act ó ti wá ṣe sí dọ́là ó ti ṣe sí pánsì ó ti ṣe sí yúróòpù ọwọ́ atan act ó sì tán náà sí àṣírí lótú yìí nísìnyí ǹjẹ́ àwọn tá a ní ẹ máa lọ́ọ́ kà èlò lówó jẹ́ ǹjẹ́ àwọn ò ti dolówó báyìí ebi yẹn bá làwọn bá ń bẹ̀ ni ẹ wo nàìjíríà. wọ́lẹ̀ fàkírà. ẹ sì lè rí tálíkà. ìlà bí n bá lọ tán àwọn tálíkà tẹ ẹ bá rí. wọ́n ya kèfèrí ni ṣé kò sí nìyí kèfèrí wọ́n gbá wèrè mú wọn géètì ìsàlẹ̀ wọn ìsàsè wèrè ń ké pé yé ètè ètè atm wọ́n sọ rẹ̀ lójijì wọ́n họ wọ́n sì ti rẹ́ ètì ẹ̀ lérí wọ́n fẹ́ àṣejẹ́. wọlé ṣe ika ilẹ̀ gáfìlà. wọ́n ní ẹ lọ wá placenta aláboyún tọ́ba bímọ tán òun láyé ṣàṣejẹ́ láyìlá ibi ọmọ wọ́n sì ṣe fẹ́ lómi ọjẹ́ nítorí kíni mo fẹ́ lówó ọjẹ́ èèyàn bẹ́ẹ̀ ti dákẹ́ jẹ́ ìyá ọlọ́run jọ da fún yín. àmín. millennium ta wà nù yìí lọ́sẹ̀lẹ̀ gbogbo àwọn bàbá yìí wọn ò jẹ́ ara èèyàn wọn ò lo páàtì èèyàn àwa tò ní ewu tá ń lò. bá a ti jókòó yìí oògùn eré ibú ń bẹ ní ọ̀dọ̀ ẹlòmíì bá jókòó yìí mùsùlùmí náà nísìnyí pè rẹ̀ inú tí sùlóhùn ń lò tó gbé sára ìwáyìí nísìnyí ara èèyàn bẹ́ẹ̀ páàtì ọmọ ànábì adama bẹ́ẹ̀ ó sì lóhùn kírun ọwọ́ aṣọ ògbẹ́ mọ́ fúrọ̀ àtúnwájọ tó sáfù alẹ́ fi ọmọdé kan ọmọdé ẹlòmíì dábàá tó sáfù yóò sì jó yín fàṣ níbi ogun òsì ogun orí ibú tẹ̀ ń gbé kí. àwọn bàbá ńlá yín tó sóògùn ọ̀hún dà ebi wọn kú náà ni omi ìyá wèrè kú nù wọn ni. oògùn kẹrọ ọlọ́run gbogbo oògùn yóò tẹ̀ lè ní wàláyé ẹ̀ ní ti kú ẹ̀ sì ní tẹ̀sán. kí ló wá ṣẹ́gun aláwọ̀ ó dé oògùn ẹ̀ ní ti kú ẹ̀ ní tẹ̀sán kọ́tà níjọ́ lẹ gbọ́ kó sọ pé ńgbà náà ìyá kan ń kà mọ́ nísìn níjọ́ lẹ ti gbọ́ àwọn àjẹ́ ti sẹ́ńpẹ́ wọ́n ti wò pé kò ṣeré ńbẹ́ owó làwọn náà ń wá nísìn ọlọ́wọ́n jọ da fún yín jáde àwọn náà ń wá owó ní nísìn àjẹ́ o wọn ò pẹ́ nìkan kan mọ́ bẹ́ẹ̀ yẹn bá rí wọn fídé wọ́n da sẹ̀ríà fún wọ́n lè pé kétí ọ̀tún wọn mọ̀ gbọ́rọ̀ mọ́ èyí tó kù tí wọ́n ń ṣe nu tẹ́ ẹ máa ṣerú eléyìí wọ̀nyí ń da ẹ má pa ẹnìkan kan mọ́. wala shaykhan illa ghafila ẹ sì anábìrin mi bá lọ tán nìna ẹ wà á ní àwọn àgbàlagbà. Allahu wa sallam. àwọn àgbàlagbà ò ní sí kò ní sírò àwọn bàbá yìí mọ́ bẹ́ẹ̀ anábìrin bá lọ tán. wọlé. tọba yíyá ti ń bá lọ tán irú àwọn bàbá wa alimarikasi yìí ò ní sí àwọn àgbàlagbà dáadáa illa gafilan àfàwọn òpè. wọlé ìmúra àtàn. ẹni obìnrin mi ń lọ tán àwọn obìnrin tẹ́ mọ̀ rí. ilé wọlé àyà òun ànábì bá lọ tán àwọn obìnrin tẹ́ mọ̀ rí wọn ò ní lójú tì mọ́ ṣé wọ́n wá ń bẹ́ẹ̀ ẹ bá yẹ tán ilé àfa alásàlátù ẹ̀ní ranjú mọ́ yín èyàn ní ranjú nítorí bọ̀ wájú kọ̀rọ̀rùn ọwọ́ lọ wọlé sí ti ihò rẹ̀ gbà kúkú ṣẹlẹ̀ aláàmúhàmà ọwọ́ lọ dún wájú àfa àfa gbé zọ́ọ̀lì zọ́ọ̀lì ìwọ ló dá wàhálà lẹ̀ ẹ̀yin lẹ dálẹ̀. fàkọ́lá uka àṣà. ẹ jama ẹni sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. o ọ̀rọ̀ ìkọ́rọ̀ mi ti sú yín. sallallahu alayhi wa sallam àwọn tó síkalẹ̀ pa àmọ̀ rí àmọ̀ rí bọ́ ọba símọ́ yìí fún wa lámì tá a mọ̀ rí tí nǹkan náà bá ti dé. ìdá òkùnrin mọ̀ ṣù ara ẹ̀ ọ́. ànábì ní ntẹ́ fi mọ̀ pásìkò náà bá dé tí n bá sí mọ́ bẹ́ẹ̀ bá ti ń bẹ́ẹ̀ bá ti ń gbà pọ́nlé fáwọn olórin. wà ó hó yìí. ẹni adémọlúrí olórin wọn wá pé olórin ní sí àmọ́nù wọn náà wà ń bọ olórin nípa ẹgbẹ́ ẹjọ́ níbi tí jẹ́ ń dákọ̀ ẹni tí ń bá dákọ̀ ẹ̀ jọ́ mọ̀ pé yìnbù ń níbi tí alhaji wàhálà pass máa máa jókòó káàfà náà jí mu dìde ń bẹ̀ ẹ̀gbọ́n kan káàfà náà jí mu dìde ah ẹ̀rọ gbẹ̀rin sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. tí ẹ̀wọ̀n kẹ́ Pasuma òun ọmọ ẹ̀ invite ẹ̀ ni ọmọ ọlọ́mọ ẹ̀ sì ń bọ̀ wá tọ̀ ẹ̀ wá ń lé àfa dìde Ànábì ní tẹ́ ẹ̀ máa rí básíkò ní ìbá ti súnmọ́ ẹ̀ ńjọ́ tó bá ti di pé ẹ̀ ń bá ti ń gbà pẹ̀lẹ́ fáwọn olórin ju àwọn àfa lọ. wà óhun yín nù ulama áhùn. tẹ ẹ ní wà óhun yín ulama tẹ ń wá ń yẹ yí àwọn àfa. wọ́n tún ṣe. yàrá tó kọ́ tó wọ́ọ́ yẹ ń dúró náà ẹ̀ mo ti mọ̀ pásíkò náà ti dé nígbà yẹn bá kọ lámìdé five million wọ́n fún kó tó wá kọrin tí ó kọ ẹ bá kí small London àbí small doctor lẹ́ ń pè ní èyí ń gba two million àbí kí nìkan wọ́n ń gbà thirty million náà wọ́n sì fi kọ́ nítòsí kọ́ náà wọ́n kìbọ̀ kínní yóò mú máìkì lásán dání ẹ ó sùn sára kọ́ ọ̀dà ń bà ẹ̀yàn máa jó wọ́n tún máa ná lówó wọ́n á gbé wọn ná mi lówó o eh, eh, eh, gómìnà mi bá sọ ńlá. Ah! wọ́n wá ná dọ́là báyìí. anábì ní tẹ́ ẹ̀ máa rí bábá ti rí pé ẹ̀ ń bá ti ń rí pé ẹ̀ ti ń gbé àpọ́nlé fáwọn tí ń kọrin ni ju àwọn àfa lọ tẹ́ ẹ̀ ń wáyé yí àwọn àfa ẹ̀ pè àfa all the way from Kano kọ́ wá sí wá sí fún yín. ani ara tọ́lá nǹkan má bínú amadu ti yín nìkan bíi ẹ̀ lára amadu ti yín ẹ̀rákùnrin gbà twenty thousand kẹ́ ẹ̀ fi rí epo Kano sábẹ́kúta twenty thousand ẹ wá pe àwọn tí ń pe oṣù sára kọ̀tà ń bà five million. anabi níbẹ̀ bá ti ti bá ti ń ṣẹlẹ̀ ẹgbà pálíkì àmọ̀dé lọ́jà sọ pé mílẹ́níọ̀mù yìí kọ́yá ní ọ̀hẹ́ndì kálíkì àmọ̀ tó dé. wọ́túnṣáwìrù ní sáà o. bàbá ti di pé obìnrin ẹ wá ń gbàmọ̀ràn lọ́wọ́ obìnrin. àlẹ́ ilmu wal Qur'an. yàyà jáàmù ṣe tafsiri kìíní. bẹ́ẹ̀ bá ti ń gbàmọ̀ràn lọ́wọ́ àwọn obìnrin àwọn jàmọ́ mọ́sálásí dé wọ́n wá bá bàbá olówó pé ẹ̀yin náà ní kawale ní nípa kíní bákónì àti public toilet tá a fẹ́ ṣe fún àwọn jọ ẹ dákun ẹ fún mi ṣẹ́jú méjì ẹ jẹ́ ń lọ bala ajá lára pé náà ẹn àwọn tá a fẹ́ gbowó ẹnìkan ò lè pé àá àá kálukú kálukú wá ṣe sí ìwé náà ẹ má pẹ́ àwa lọ́ọ̀dún eléyìí yìí wọ́n pé ẹ máa ń ẹ kì í ṣe pé ẹnìkan lè bá a ṣe o ọlọ́mọdé àní eléyìí búlóbìnrin ọlọ́run kódà àwọn ọmọ wa tàbí mọ̀jẹ̀ wọn ó obìnrin fẹ́. amiina. ẹ wá o torí tọ́ba dá wáyé nìṣàn àníyàn nìkan àwọn alámọ̀ yíra wa ẹ fún ọtí lọ́nà tàwùsàn ẹ lánàá sí ti bàbá ní ha mo ní kí n kọ́ gbogbo ẹ̀ ní kílẹ̀ ẹ̀kọ́ ẹ dákun mẹ́sàn-án mi dò kú ọ̀sán gangan o nígbà wọn bá dìgbà ìnìkan lẹ́kọ́ nísìnyí wọn á tún máa kí àwọn asasínì àtúnwáyà yìí wọn aláwàdà lówó jù. Ah, ọ̀dọ̀ ajé ń fún wọn one million ẹ wò ń kọ àwọn ọmọ kó ń lé o èyí tí ń sọtẹ ẹ̀gbọ́n ẹ lọ ọdẹ ẹ fún wọn ẹ fún wọn fọ tọba ti di pé ń gbà mọ̀ràn lọ́wọ́ àwọn obìnrin tọ àdìkí amọ̀dé. àlẹ́ ìlímọ̀. ìmọ̀. wal-Qur'ānu warā'a zuhūrihim. láyìlá abáàsúgà wàkílì mùsùlùmí anábìnrin bẹ́ẹ̀ bá yí mímọ̀ àtàlùkùránì àwọn afọwà jù sẹ́yìn. fakọ̀ ni wòye wọn fàkọ́lá ukashatu. ah ukashatu ni ìwà nẹ́bí muhammad. hali. yaya, mo èyí yóò bọ́ ànẹ́bí le. lẹ̀. sallallahu alayhi wa sallam. ukashatu ni ìwà nẹ́bí. omi ni a wá sínú léwu mo yà á ro ọpọlọ mi wọ́n sì gbé bàṣẹ akalẹ̀ tá a mọ̀ ṣe wọ́ sí mo lè mi kọ́ ta ni kò ṣe wọ́ mo lọ bẹ̀dẹ̀ mo jẹun mo sì já díẹ̀ wọ́n gbá díẹ̀ fún wa àjẹ tán mo lè mi mọ́ àbáyé sá mo yà sọ bàbá yìí èmi ò ní sin wọ́ má sin wọ́ o. ẹlòmíì lọ bí pati òun nìkan ló yẹ kó lè di sí ẹ o wọ́n á ní ẹjọ́ kílẹ̀fẹ́ kílẹ̀fẹ́ kámúwa ẹ̀sìn mà àwọn márùn la jókòó nígbà àwọn yòókù lọ́tọ̀ ni ẹjọ́ ẹ fún wa ní rice plate kọ̀ọ̀kan poli báàgì yóò ti gbóǹkẹ̀ dání nkọ́kọ́ jẹ tiẹ̀ ń bí tòótọ́ ń gbòòrí pẹ́ ni ọ́ sáfù ń lọ dé àwọn ọmọ rẹ̀ ń bẹ́ńlé àtìyàwó ọ̀dà ogun ẹ̀nu pólíbàgì gbogbo kí ni agolí sọ̀tà oore hmm, wọn lùrẹ́ sí bẹ́ẹ̀ ni àmọ́ lọ́ nínú ilé ọ̀fà nkẹ́ lọ́wọ́ ń lọ bẹ́ẹ̀ ni. ní ìpàdé tí mo fi sọ́jú ti gómìnà mi wàláyìí tàláyìí ó súnmọ́ two point five million kìíní ìyá sì ń ta àwọn kan nínú stéètì yìí àkànṣe bẹ̀rẹ̀ lọ́sibítù fifty thousand ló kù tó fẹ́ fi fa ẹ̀jẹ̀ síra fifty thousand yìí wọ́n wá wá wá wọ́n rí ó kú bẹ́ẹ̀ ẹ̀yin wá ń dé aago ṣé ìgò ojú tẹ́ ẹ two point five million So lè jẹ́ rí tí ó pa yín aago owó yín tẹ́ rà ní ten million inú owó nàìjíríà tẹ́ ya kó So lè ó lè sọ ìbànújẹ́ ó lè sàtìkò tí ó bá ṣẹlẹ̀ fún yín ọmọ bọ́ọ̀lù mítìnì ní náà yìí ẹ ọmọ yìí àgbákò tí ó wàá ṣe olójú ọ̀nà express tó kàn sí ìjà gbogbo lè sọ fún ọ. inú àwọn gómìnà wa ẹlòmíì ra bàtà la ilaha illallah wà dá ẹni tí mo bàtà two hundred thousand bẹ́ẹ̀ náà gómìnà wa. ẹ ó tún kéré inú àwọn gómìnà wa lẹ́yìn fàtáì mèjìdá àtàbọ̀sùn àwọn nìkan wọn ìnáwó náà pàwọn. ṣúgà ó níbi tó lọ ni ó lóde kankan tó lọ lẹ́yìn tiwa yìí sáyọ̀ dáa rẹ̀ ṣúgà nítorí mi náà lòun fi jókòó. aláwọ̀ akọ́rù. abáyàyà. ayé sọ́yúnà wẹ̀yẹ súnmọ́nà yà rọ̀sùn láwọ̀ ayé. òkàjà ni bàbá wa láwùjọ yé àsìkò tó wí ìwà nẹ́bì ṣé wọ́n sì máa gbàwé ńjọ́ náà ṣé wọ́n sì máa wọ́n sì máa kírun. fàkọ́lẹ̀ nàbí sùnmùnà. ó sọ wíyà yàtọ̀ tó tó anábì ah, ni wọ̀ kásà wọ́n mọ̀ gbà àwẹ̀ àwẹ̀ náà ká ń gbà yìí àti tó mọ́dé ti Ramadan lecture nísìn àmàbà gbàgbà nígbàgbà àti tó kọ́dé ti kalẹ̀ lọ gbà nísìn kìnní kìnní kan Ìbàdàn on twenty two kìnní kan kìnní bá lọ bá nílọ àmọ̀ nísìn anábì ni wọ́n mọ̀ gbà àwẹ̀ wọ́n yìí sọ lùnà wọ́n sì mọ kírun. wòye kura wúni lukuru àná. bìmbà tí wọ́n máa ké kùránì. àwọn ah, tí ń ké gidi ni gbogbo àwọn yòókù ẹ wá ní àwọn ṣàdúrà ọlọ́run ní ṣàánú àwọn tí ń bẹ̀ wá ládùúrà wà láì jẹ́nàbà ń bẹ lára àfa mi jẹ́nàbà ń bẹ lára àfa mi ó sì gbà kùránì sí ké alámìláyìn lábẹ́ ó tún tó wá ṣàtẹ̀wò orí tó ń lábì òkè wútúbà òun lò sí òjẹ́nàbà. kùlùbù hàn muswadatu bi a'malihi. dáìlà muswadda bi a'malihi. Ta tá a ni àbẹ́bìnrin wọ òkàṣà àwọn àfáwọn yìí ọmọ wa rí i pé ọkàn wọn bí wọ́n ti ń ké kùránì ni ọkàn wọn muswadda ó bi bí a'malihi pẹ̀lú iṣẹ́ wọn tí wọ́n ń ṣe. wọ́tá àkúlù kùdọ́tù ríṣà. pásítọ̀ náà bá dé ìwọ òkàṣà àwọn adájọ́ wọ́n mọ̀ jẹ́ rìbá ni wọ́n mọ̀ gbowó ẹ̀yìn ẹ̀rọ àwọn tó dá dúró nù wọn àwọn adájọ́ kan tí wọ́n dá dúró tí wọ́n gbowó owó ẹ̀yìn ẹ wò ẹ wò jọ́tà ti sọ̀rọ̀ kalẹ̀ ẹ wá wò bí ti wọ́tá àkúlù ni ó ń mú kásìmọ̀ fárúkì ìbùnátì yá. bàtùbọ̀ nìkan bàbá dé ìwọ̀ òkàṣà ọmọ àrí ìyá ìyá ọmọ jẹ yóò máa jẹ nínú owó sìnà tọmọ rẹ fa bẹ́ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ láyé àbẹ́sẹ̀lẹ̀ ìyá àtọ́ bọ́ fìtà wọ́n rún bí wọ́n ti rún tán ọmọ wọlé bọ̀ wọ́n ara ń jẹ lọ́wọ́ fún yà ní Mr Big wọ́n ì ti rún ọmọ dáadáa kí kánsẹ́lò tó kó twenty thousand tí ó kó fún ọwọ́ ní màmí fọlọ́ ti fi lónìí nu ànápọ̀ àwọn tó ní ìkéré ẹ̀yin náà gbà seven thousand wọn ẹ̀rùn mọ́wọ́ wọ́n sì rún òun ni nínú owó òdì tọmọ rẹ̀ tà nìyá ti ń jẹun. àwọn mọ̀mí ní àwọn tó bá gbèmí ọlọ́run bá gbọ́ nù wọ́n ń jọ́ náà ìbásímọ́ sọ̀lí ìlú wọ́n yẹpẹrẹ. wòlífọ́ọ̀dì mírù kàlà ásàdì. ìgbà kan tó wọ́n ń bọ̀ ìgbà tí mo wí ìwọ̀ wùkáṣà àwọn ọba àwọn ọba aláyé wọ́n wàá dà gẹ́gẹ́ bíi kìnìún orí bẹ́ẹ̀ níṣẹ́ àbí orí bẹ́ẹ̀ gbogbo tí ó yẹ káwọn bọ́ dá sínú wọn dá sínú ayé níṣẹ́ torí ìjẹkújẹ tí wọ́n ń jẹ. wòlùkọ́ kàdí ìbí. àwọn adájọ́ kàdí ìbí àwọn wàá dà bíi bẹ́ẹ̀ bá mú yẹn o ànábìrin ẹ lọ mú mọ̀dínà o ànábì ló wí èmi ń wí pé mọ́ ànábì wí ni ẹ lọ mọ̀dínà ẹ lọ wújà àárẹ̀ rẹ̀ ńbẹ òun ni ẹ bá rojọ́ àbá ànábì ló sọ̀kalẹ̀. wà á tẹ́jìrò kàfà alábì. àwọn oníṣòwò nínú ayé ń jọ́nà kàfà alábì wọ́n wà dàbí box wọ́n dàbí kọlọkọlọ. wọ́n fọ́ síkù kàlùkàlì bí. àwọn òkì ń jọ́nà nínú ayé ìwà òkàṣà wọ́n wà dàbí kíni bí kàlùkàlì wọ́n dàbí ajá. fọ́ anabi wa ké anabi sunkún anabi wa wíwá yìí. yálà mi ṣe ti. ẹ anabi ló mọ̀ ṣe o ọmọ ṣe lára ewúrẹ́ kan o. bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ti. tí wọ́n ń bẹ láàrin kìnìún. wọ́n ti ibi. ń bẹ láàrin kókò. wọ́n tẹ́ ọ̀làbí. ń bẹ láàrin kọ̀lọ̀kọ̀lọ̀. wọ́n kálí bí. ń bẹ láàrin ajá. yíyá jẹ́ máa ń tẹ ìmọ̀ mi ìnà. ẹ̀yin ẹ̀gbá ẹni náà tó wí bẹ́ẹ̀. yá jama atali mùsùlùmí ẹni náà. anabi ni ẹ̀yin ẹ̀yin jama mùsùlùmí. mọ̀lẹ́nà mọ̀kàràjú. way forward tẹ béèrè o ní mọ̀lẹ́nà mọ̀kàràjú kò sí way forward kankan fún wa o. ilé àwọn àtàmọ́ sákà bìdí ni wọ́n rí. mọ̀lẹ́nà mọ̀kàràjú illa natamassak bidinillah wẹ́fọ̀ wọ̀ ta ní lérí bí millennium yìí ṣe ń lọ àti ìṣòro tó kojú ìsìlámù òun ni ká bá ẹ̀sìn wa mú bó ṣe gba yín mú yìí káwọn ọmọ ọwọ́ bá wa gbà mú bẹ́ẹ̀ ká mọ ẹbí ká padà sẹ́yìn ní tí wọ́n ṣe ń jọ̀wọ́n àná táwọn bàbá yìí ṣe ń gbà tiwọn ká padà sí ká máa ṣe. linakuna linakuna minal faizina. kábàlì wà nínú àwọn tí ó jèrè o babalágége jèrè ayé lọ ní o bàbá alájà bá jèrè lórí o gbogbo àwọn àfa ńláńláńlá ilẹ̀ yìí tó ti lọ wọn ni tó jagun ìsìlámù wọ́n jèrè lórí o wọ́n paná adébọ̀rẹ́ ẹ̀rí pa àṣàdúrà àwọn ọmọláyé ní sini ọ̀làdàgbà paná adébọ̀rẹ́ bákẹ́rẹ́ sínú àṣẹ yẹn kọ́ àṣẹ mọ́ nítòkùn tá à ń ṣe nílẹ̀ bá ti láwọn olówó jẹ́ ọ̀fà wà lówó ti ń ṣe náà ni o sì máa ń ṣe chairman òun náà àṣàkọ́ báyìí ó lòsì wọ́n tún wá ń ṣe wá àṣẹ mọ̀kọ̀mọ̀ kí wọ́n ń ṣe wá àṣẹ mọ̀kọ̀mọ̀ èèyàn ìṣerú èyí ò kọ́ ọmọ aláàbọ̀ bó ti ṣe náà ni ó sì máa ṣe lọ. ó ní alájọ àtún sọ̀rọ̀ ó fún wa ló fifty thousand. then launching ó tún wá dákẹ́ díẹ̀ àsìkò ńlá kan ní òfin wa wàá fún wa ní hundred thousand ẹ̀wọ̀n kan láti dá gbogbo wákàtí yìí. máa bá pẹ̀lú àwọn gómìnà sí ìjòkó wọ́n yẹ kí wọ́n wá àáfà tí ó bẹ̀rù ẹnìkan tí ó sọ̀rọ̀ tí ń lọ nínú ìlú níta fẹ́ níta fẹ́ àṣemọ́ kìí ta àárín àwọn àáfà náà jẹ́ agbádùn ara wa mọ́ kọjá àwọn ọlọ́lá tá a fẹ́ kí ọ̀rọ̀ bọ́ nú kọjá wọn ọ̀rá ìgbọ́rọ̀ tá a fẹ́ sọ fún wọn mọ́ kìí ta pé ẹ má yàrá wíwù ẹ má yàrá wíwù ẹ má yàrá wíwù ẹ yà àfa nàìjíríà lè jẹ́ àyàn sẹ́ńgọ́ǹkà wọn á lọ yín àbá àdájí mo tó mo ti jọmọ ọdún mélòó tóun sáré tí gbogbo tóun lọ tiẹ̀ wọn yà pé báwọn bàbá wa ti ń sèyí lọ da the best governor in the world lájú mọmọ lọmọ kọfẹ kún ọ̀pọ̀ àwọn kìí ń dààmú àwọn àfa nígbà òsè pé ń jáde kìí àmà àní pérì ka àwọn àfa kìí ta pérì wáwá ju ọlọ́mù ntọ́nà wo bi àwọn àfa jáde kìí àmà kìí ta ni àfa lónìí bá a bá yọ kéta kúrò náà kan ara wa a ní tún nǹkan bó ti yẹ ká tó àwọn kírísítẹ́nì ò kéta ara wọn ni wọn ò kéta ara wọn rárá wọ́n sì gbà fúnra wọn àwọn ò gbà fúnra wa bẹ́ẹ̀ nìkan bá ń ṣe wá sí ní akọ ọmọ pé lọ́wọ́ gbà bàbá délé àwọn àgbẹ̀ èmi ò gbọ́ gbogbo nǹkan tó wí mùsàkànlí gbé ń sọ̀rọ̀ dé ẹ̀ máa gbọ́ nǹkan bàbá tiẹ̀ ò sì lè kéwù èèyàn sọ̀rọ̀ yín làágùn àwa ló ṣe understand gbogbo nǹkan tí ń sọ tó yẹ kí àáfàá kìíní wọn pè wá ní sẹ́gbọ̀n kan ọ̀wọ́ àáfàá kìíní tó wá wí kìí ṣe fámìlì yín o kìí ṣàbúrò bàbá rẹ o ìlú kan lòun ló ti wá o ẹ wò gan ẹ wò kìí ta. àfi ká yọ kìí ta kú o kí ìtọ́lọ́ bá gbà fún owó tó lè rọ̀nà lọ. èmi ò ní ọlọ́run ò bùn mi ní kìí mi ò ní rárá mi ìsìnjógún ẹ̀ rárá àfa mi owó àti àgbáyé kò ní kìí tẹ̀ nìkankan kò wọ́rì ọkọ̀kọ̀ ju kéétà nù tọ́ba fẹ́ nílárí láyé àìní kéétà bàbá wa aláwìyé ni gbogbo wa ìfi wáyé àtàìjọ rẹ ní lójú la fi wá kí ló kó bá sètáni sètáni ọ̀sẹ̀ náà wá ẹnu tẹ sọlọ́mù jẹ mọ́ ìlè tẹríba wọ́n ló ní wọ́n ní ìdílé tìǹbù báyìí pé mọ́rẹ́ nìkan sọ fún mi jọ́nà pé tẹríba wọ́n lù wà láì wọ́n bá tẹríba ọ̀rẹ́ nìkan kan. bọ́ ọ bá jọra rẹ lójú nínú ayé ọ wá nǹkan ò ní rí tọ́ ọ bá sì wá sọ̀kọ́ kò sẹ́ni tó lè kí kò síbi tó lè jókòó báyẹn ti fàájì o ò ní máa sáré wà nǹkan tí ò fi máa wá bọ̀ àwọn olóyìnbó wọn jòkó yìí wọn ní the best medicine in the world without any side effect is a smiling face. orí ni wọ́n rẹ̀ ní síbi ó oh, adamu sani ah, kódà àwọn kẹ́wọ́n náà dá sí wọn ní. Ah, ah, basasatul wadi atiyatu thani. ya Allahu hayatakum. orí èèyàn wẹ́lkọ̀mù ẹ̀ alamu salam ẹ̀rọ eh, sa ah alhamdulilayi ah Ìlọrin àbí ah ẹ̀yin lafa wa alhamdulilayi ẹ̀dá kò jókòó ibi tí mo jókòó ni. àfa àpamù ń bẹ ń jẹ̀bóde jẹ̀bóde náà lọ́wọ́ ìpamù gbogbo ìpamù ni àbí gbogbo àfa àlọ́rin tọ́badé tọ́badé ìjẹ̀bú lórí wàlá ìtàlá ìsùmọ̀bìláyì ìpamù ni tòun ti jà láàlú rẹ̀ tòun tó yóò wá dìde kú òbí sí jòkó yóò wá ní àfi káfa lọ ni wò ó jòkó mẹ. ọmọ kéwù ni njọ mo dé bẹ́ẹ̀ abága ni mo ṣe wá àti mo sì gbàgbé pé lọ lọ ni pé ah, bóòlù yẹn ṣe pàwọ́ àfa rẹ̀ nítorí wáyé wọ́n máa ń lọ ọ̀rọ̀ àwọn nǹkan wa kì í ṣe kéjì yẹ o àwọn nǹkan tí bá sì ń débọ̀ kò nígbà káwọn ọmọ kéwọ́ gbà àwọn ọmọ kéwọ́ sì lọ lọ bí bí kò ní gbé fún wọn yóò pé ah àdàfà mi ní gbé lọ yóò tún kúnlẹ̀. Hmm ẹ jẹ́ ra sóòfù yín kẹgbẹ́ fáwọn ilé à ah! ó tún ra sóòfù à ó wù mí tẹ́ bá jòkó nílé kẹ́ máa lo fáànù sanni fa à mo ní èmi ọ̀kọ́ kéwú fa mo wá ní èmi ọ̀mọ̀kọ́ kéwú mọ̀kó lòró ni ó ní ah, àwọn àbáwá ni láti lọ rí ah! wọ́n wá ní gbogbo ẹ tọ́ bá wá láti lọ láyé bí kò àwọn ènìyàn ti máa ṣe nù. ẹ wá lọ wo àlùbáríkà tọ́lọ̀ ṣe fún báwọn. ẹ lọ wo bọ́lọ̀ ti ṣe lọ́ọ́ nífẹ̀ẹ́ nìkejì rẹ ànábì fẹ́ràn ayé. sallallahu alayhi wa sallam. wàláhì tí wọ́n bá jí ànábì ní dọ́là kìámà tí wọ́n bá jí gbogbo àwọn ànábì ọlọ́run tán á máa ga nù. ní ẹsẹ̀ tá a lù wá bọ̀ ẹlòmíì dó mọ ó dó yá èyí wọn náà bẹ tí ó ṣe pé ní dọ́là kìámà. ẹlòmíì orún ẹ̀gbọ́n ó tún mú àbúrò ó tún rùn tọ́lọ́run sì la gbọ́dọ̀ sí kéèsì yìí òun bẹ ẹlòmíì pààyàn ni òun pààyàn ẹlòmíì ó dún bọ́ ọmọ ànábì ádámà ọyọ ìfun wọn ní ọrẹ fún díẹ̀ ó gé díẹ̀ àwọn ọrẹ díẹ̀ nú ètè ó gé díẹ̀ wọn làyìnà ó gé gbogbo páàtì ọmọ ànábì ádámà ni wọn fi sàtìjẹ fóun tiẹ̀ péré yìí òun bẹ wájú ọlọ́run tí ó bá a bá wá dìde dúró tí kálukú ga rò pé ẹ ẹ ta ni ó sì pẹ́ wa lónìí wọn ò ní yà á sọ níjọ́ tàbá tó wà lọ ṣúgà láti sọ ọ̀hún. dáwọ̀ lọ́wọ́ hayá àtọ̀kọ̀ dáwọ̀ lọ́wọ́ hayá àtọ̀kọ̀. sọ orí bàbá yá àgbọ̀ bàdírì. sallallahu alayhi wa sallam. bàdírì tọmọ yìí lù yìí. àgbọ̀ kàgbọ́ kílà adé lónìí gbogbo wa ní ní òhun ọmọlúwàbí òhun ọmọlúwàbí gbogbo owó dùn wájú ọlọ́jà kìámà òhun hmm. pẹ̀lú atọ́tọ́ yín sàǹgbà ẹ̀yìn ọlọ́run bó ń jẹ́ gẹ̀dà a máa wo ni pé ẹ ẹ arúgbàrí mọ̀ ọlọ́run bó ń rìn ẹni tó lóra bá ranjú àrí tiẹ̀ a máa ranjú pé èyí ò ní ni tó gbé ń bẹ́ ń bẹ́ bọ́lá ti lé nù ni. àbàndírì ọ̀sọ́ láàyìnlá tí jìbìlì bá kọ́kọ́ jí ànẹ́bì dé tọ́ba kọ́ jí ànẹ́bì sallallahu alayhi wa sallam. ǹjẹ́ mọ́tà ànẹ́bì ọkọ̀ kọ́ wí. sallallahu alayhi wa sallam anabi ni ya jibril aina ummati. sallallahu alayhi wa sallam. àwọn jọ mi dà. Eh, sallallahu alayhi wa sallam. àwọn jọ mi dà. ee eh, bó àwọn jọ mi ó ti ṣe lónìí. ọlọ́wọ́. àwọn jọ mi ọ̀sáré tiẹ̀ ọ̀sáré àwọn ọmọ tiẹ̀ tóbi. ummati. ummati jibrilu àwọn jọ mi ń kọ́ àwọn jọ mi ń kọ́ ẹ wò kan ọ̀fẹ́ràn ọmọlẹ́kejì rẹ̀ ọgbẹ́ bọ́ òòlù ọ̀ọ́yẹ́nu ẹ̀bí méjì síta wọ́n wá nara wọn torí ẹ̀mẹ́yọ̀ kan ta àwọn lọ́ọ́ wòran wọn ìwọ sì gbẹ́ bọ́ hóòlù ìwọ nìkan àtàwọn ìyàwó àtàwọn ọmọ o ò lè yọ méjì kan tàka yé ọmọ kan nítorí kẹ́mi àwa lọ́mọ lẹ́yìn ànábì ni ọ́ ìwọ ń jẹ wọn mu onílékejì rẹ ọ̀rá wọn mọ ẹ̀wọ̀n jòkó ọ̀ ń jáde lọ láàárọ̀ ọba wọn mẹ òtún wọlé bọ̀ ọba ò lè pè wọ́n pé wá ẹ lọ sùkúl ni ah, ah, ah. bàá mi ò rówó san ni ah dáadáa kọ́ wá pé èlò àǹtírísí eh, two thousand five èmi one thousand five láti jẹ ẹ̀rín nínú àwọn bàbá wa ní ká máa jókòó ní dáadáa ìwọ sì wà nú owó ọ̀wá ni pé bàbá yìí dà ìgbé wọlé bàbá yìí wá lọ́gbẹ̀ bàbá yìí wá pé mo wá ta alájì wọ́n dá àwọn ọmọ yìí tún wọn ẹ̀ eh, tó wọ́n sáré sáré ìyàwó náà sáré sáré àrò tẹ́ ọmọ tó tún wọn mú àìpọ̀ ní four thousand five ah ọwọ́ ni ọ̀dà ẹgbàá fifty thousand ni ẹ lọ san ọ̀kápá kó o síbẹ̀ o síbẹ̀ àwa lọ wà lìjẹun náà ọwọ́ amúra lérí ìrún ńlọ kábàrà àtàwọn olú ọmọ olóhùn kábàrà àrùn kíkí ńlá àgbà. ẹ padà sọ́dọ̀ ọlọ́run way forward nù ni ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ wọnú lè yí wò àmúndí ọmọ yín tẹ́ ẹ bí ẹ mójútó wọn ẹ wẹ̀yìn wò àwọn tẹ́ fẹ́ yín lẹ̀ fún un sátánù lọ́wọ́ yìí ó ti yí yányán ó ti bàlùmọ̀ nítorí ọmọ yóò fi ní nípínú ẹ̀ òun ní kẹ́ padà sẹ́yìn ẹjọ́ mọ yín ọ́ dá ìyá tó bí yín mọ̀ ẹjọ́ mọ yín ọ́ dá àbúrò yín mọ̀ ẹjọ́ mọ yín ọ́ dẹ̀gbọ́n yín mọ̀ ẹ̀ máa rán lọ lọ́ọ̀dù ẹ̀gbọ́n mi níta ẹlẹ́gà ọmọdé kó gbẹ́ràn yẹn fún wọn gbogbo bí wọ́n ti rí wọn láyé tó ọ̀nà bá gbọ́ yóò ní ẹ̀gbọ́n màmí ni ẹ má jẹ́ ọtán lẹ̀ mo fẹ́ kí n máa lọ kẹ́ ẹ tó máa gba owó àmọ́ mo fẹ́ gbowó àdúrà tó tó máa lọ ṣúgà ìlú ló fún ìlú àdúrà. àfà lásẹkà wá wájú mi eléyìí sùtà fún mi lówó àdúrà yàrá sokoto five thousand nílànà fún mi lówó àdúrà àfà lásẹkà máa bá nàgà dáríkì tó gbé máa wé níjòkó wò dáríkì gbé ah bàbá aláwìyé èrè lẹ́fún mi lówó àdúrà àwọn kan aláwọ̀ igbó wà àdúrà èmi ń gbà o èmi àmọ́ ọ̀rọ̀ ọ̀pá ń gbà gbogbo àwọn tí káwọn igbó wò mí nílò wọn pa wà láì wọn gbowó baba aláwo yẹn àwọn fún mi ní ten thousand naira owó àdúrà. Allahu akbar. tààtú ni yóò fún mi kí n tó kótó kan ti jàmọ́ kọ́dínétọ̀ wà dà bá a pè kọ́dínétọ̀ mo gbọ́dọ̀ gbá ni. baba aláwo yẹn ní ten thousand naira owó àdúrà mi nù aṣojú alhaji àgbà ọkùnrin two thousand five ọlọ́run ò ní kó báyìí. àmín ẹnìkan ló jókòó sí wọn. wàlúùdáì àbá nìjí múnu tàtún ni tún náà gà gbogbo kọ̀ríbù. abasuka ló gbogbo kọ̀ríbù wọn dìde. ẹ máa bọ̀ Dangote aláfàdà látàyè tó rò kọ́mọ̀sí pẹ̀lú tí mo fọkàn sí ni sóòrò mi o ah, ah. mo ti wò pé nígbà wọn ní Dangote eré ìṣirò kò tó púpọ̀ kòsòrò kòtò mo ti pàdé wọn bì kánà. wàhálà kasalam dangote ẹ làyìlà àdé yìí nǹkan jẹ bá ọwọ́ sì tutù. dangote nù. lágbára ọlọ́run ó tún ju dangote lọ. amina fakharul ulama. tatu ni. gbogbo kọ̀ọ̀rì ibù ẹ jáde. a máa lọ ọlá àfa mi wájú ọlọ́run kankan ní sí ọ Abdullah gbogbo kọ̀ọ̀dìbò àwọn olùdíje ni látọ̀rọ̀ chairman ah, bàbá chairman ọ̀yẹ́ kí ọ̀nà yẹn wá bá yín nìkan yẹ kẹ́ ẹ dìde bàbá chairman ti fún mi lọ́wọ́. bí Sulaiman. tatu ni ìwọ lọ́mọ dákọ̀ wọn ló ń bọ̀. chairperson kọ́ chairperson alára pé gbogbo kọ̀ọ̀dìbò ẹlẹ́bàjá látẹ̀gbẹ̀mí báyìí. àbára ṣíà pẹ̀sìn yára ṣíà pẹ̀sìn ó yá. ẹ máa dé kíákíá wà wá lọ́nu o. adékúnlé nù. adékúnlé kẹ́. ìdí ìfẹ́ kó gbé jàmọ́ àwọn bá pa àwọn tó yẹ kí n pè wọ́n náà. alájà yà àbẹ̀jì ó bàtà lágbára ọlọ́run ò ní dẹ́dun arinlẹ̀. ọ̀tún ìyá súnà ẹnu fábíù kọ̀rí bùnú ìyá tó ná dọ́là yẹn nìyẹn ó máa ná one pounds kò ná one pounds Ibrahim ló gbà. ìyá Abdulaziz oníkàmpálà. wọ́n ní gbogbo kọ̀rí. ọ̀dà gbogbo ẹni tí ń bẹ ń jòkó nìyí ẹ dàníyàn tẹ́ ń bá ń bẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ wá mówó wáwájú mi ní gbogbo tọ́lọ̀ ń bá fún yín mo fún yín ìṣẹ́jú méjì dàníyàn tó ń bá ń fẹ́ ẹyọ kan péré náà ní ọ̀dà láníyàn sí. gbogbo ẹni tó bá ní nǹkan bà lọ́dọ̀ ọlọ́run ẹ jáde wáwájú mi ẹ wájú tẹ́ ẹ bá nílẹ̀ mo fún yín ní ìṣẹ́jú méjì péré kí n tó kí n tí mo fẹ́ ké mo fún yín ìṣẹ́jú méjì dàníyàn lórí ọmọ rẹ lórí iṣẹ́ rẹ ni lórí ayé rẹ ni mo fún yín ìṣẹ́jú méjì ẹ̀ǹdẹ̀ ẹ̀ǹdẹ̀ ẹ̀ǹdẹ̀ ẹ̀ǹdẹ̀ Ah, ti fẹ́ da kíní wa irú o. kò wájú kámẹ́rà ẹ jọ. ẹ mọ àwọn ní máa gbà àwọn yìí dà. ṣé o yàyà wọn ni wọn gbà. ee o yàyà o ti pàdé wọn lójú ọ̀nà mọ́jẹ wọn ti kámẹ́rà kámẹ́rà ṣubú. ẹ máa jù bẹ́ẹ̀ láti dà níyàn. gbàngbé fún ṣúgà lẹ́yìn. gbàngbé ti dà níyàn. aláàjì ṣúgà ń gba àwọ̀dù ẹ̀ báyìí bàbá wa gbàdàgbà alibarikasi wọ́n lọ mọ́ ṣe ló ẹ̀yẹ kan yìí ó sì fi ten thousand ló fi gbàǹkẹ́ ẹ̀ dà níyàn síbẹ̀ tí ń ju ilẹ̀ ẹ̀yìn ọlọ́wọ́ sì ṣe. àmín. àmín. ẹ sá ti dà níyàn sí ẹ dà níyàn sí ọmọ lọ ń bá wà ní dàníyàn rẹ ọkọ lọ ń wà ní dàníyàn rẹ iṣẹ́ lọ ń wà ní dàníyàn rẹ ọkọ létí láàbọ̀ ní dàníyàn rẹ ọ̀rọ̀ rẹ gan òye wọ gan alára ni dàníyàn rẹ. kí ló máa jẹ nsàyé aláyé àníyàn tèmi nù má jẹ pa ayé ọkà ọmọ mi. amiina. àníyàn tèmi nù. amiina tèmi náà. jẹ́ wọn máa lé mi má wọn bá mi ọlọ́mọ. amiina amiina. má wọlé má jà àmín ṣúgà ń lọnu àmín rẹ̀. lọlé Adamu abágàní. adamallahu hayatakum. lẹ́nu pé wọ́n mọ́wó ni wá ké fáti àkàlẹ̀. a'udhu billahi minash shaytanir rajim. ọlọ́run o. بسم الله الرحمن bànkẹ́ àfa mi bànkẹ́. alhamdulillahi rabbil alamin. wọ́n ó dá ọlọ́run dókítà àwọn ọmọ rẹ̀ ó dájú tiẹ̀ lọ́wọ́. Málìkì yaumi dìínì. Má fi nira kan àfa mi lọ́kì àmọ́. Iyyaka na'budu wa iyyaka nasta'inu. Bá a kẹ́ gbogbo àwọn tó sẹ́lẹ̀. Ihdina siratal mustaqima. Káwọn ọmọ an'amta alayhim. عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين àforíjì lọ́pọ̀lọpọ̀ ìkẹ́yà tọ́lá tó ló pé àforíjì lọ́pọ̀lọpọ̀ mi oníwọ̀sí àgbáyé àfáàdà àdá. Látọ̀lá tó pé o. Àmì àforíjì lọ́pọ̀lọpọ̀. Ìkẹ́ àtọ̀lá tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀. Kọ́lọ́pọ̀ múdúrà ìmì oníwọ̀sí àgbáyé àfáàdà àdá. Allahu Akbar. Alhamdulillah. Allahu akbar. Naam, akí bàbá wa Ajíkòbí. Àwọn ní àwọ̀dù ká sì dúró, àwọ̀dù wa ń bẹ́lẹ̀. Àwọn olóyè ká dúró láàrin ìṣẹ́jú mẹ́ta sí mẹ́wàá gbogbo léyìn náà yanjú. Ẹ má ti jẹ́ àdìde torí Ọlọ́run. Akí bàbá wa Ajíkòbí wà. Kí Ọlọ́run mọ́sàbá wa sọ wà ní láyà tàlàáfíà. Àmín. Ọlọ́run la ilaha illallah ní báyìí. ọlọ́run jẹ́ kí bàbá wa jí kò bí ọlọ́run jẹ́ kí wọ́n gúnlẹ̀ láyọ̀. àmín. ọlọ́run alibarika nebo muhammed. sallallahu alaihi wa sallam. àwọn ènìyàn mọ̀ tẹ̀léra wọn ní ti pẹ̀lú òkú ọlọ́run. lọ́kọ̀ọ̀kan. nínú àwọn tí wọ́n fẹ́ fún wa ní donation. ẹ dákun ẹni tí ń ta programu dà wọ́n fẹ́ ra lójú àgbo. òyà chairperson alhaja wa silifat. Adesina ẹ dákun àwọn dà ẹ máa bọ́ ń ta. ìyá wa Silifat Adesina. ajá sunfa Adesina. mo kí bàbá wa Dangote. Dangote ọlẹ́mà Sheikh Muhammadu Lijami. Baba wa Muliku Suleiman Khalifa Abubuwe wa ahlan wa sahlan wa marhaba bikum. ajá wa Silifat Adesina ẹ dákun àwọn dà bákan náà. ìyá ara fana. ajá wa. bat Ibrahim Kama na kí wọ́n máa bọ̀. wọ́n ti wá káyìndé àárọ̀ náà. sáwọn náà ti dé. wọ́n ti dé wọ́n ti Muhammad Donesha yẹn fọlọ́run àtàlẹ́bì ṣe ti ní mọ́ṣáláṣí tá a fẹ́ kọ́ ten thousand naira Yeah, yeah, yeah. bàbá wa láwùjẹ. ìyàwó ní ten thousand ló mọ ọjà sí kò ní bàjẹ́ láéláé láti lọ́dọ̀ lọ. alájà wa mú ìbáàt Ibrahim wọ́n gbà ọ̀rọ̀ wọn bọ̀ alájà wa mú ìbáàt Ibrahim ìjẹba fún ọlọ́wọ́ àtàlẹ́bọ̀ Muhammad ọba mi ta fúnlọ́ọ̀yẹ fún wọn káwọn ọlọ́wọ́ ṣe é ṣe tó wọ́n mọ̀ pé ìgbà yẹn. tẹ̀síwájú pásítọ̀ ọlọ́run yẹn tẹ̀síwájú. àájà wa oyin bá ti Ibrahim àwọn náà ní ten thousand naira wọ́n àgbà wà fà. ọlọ́run bá a bá a.